adé mi. ṣé ìwọ nìkan ló wà ní gbogbo àdúgbò yìí àwọn ìtàn ó wá gbé kinní kan sọ́run fi gbé kúdè gbọ́dọ̀ tí gbé kúdè tó gbé sọ́run mo rí pé ẹ̀yìn àti dádẹ̀ ti máa gbé àwọn ìgbésẹ̀ kan mọ́mi kí túlétúlé kó má tọ́ bòkù lójú. ẹ má gbọ́dọ̀ mi rárá àìjẹ́ bẹ́ẹ̀ ikú máa pọ̀. àǹtí kí lọkọ ń ṣe tẹ fífi ìyà jẹ abẹ́ màá gbọ́ nǹkan tó ń bá mi sọ lẹ́nu. ṣé ẹ lè búra fún ìyá ọkọ yín pé ẹ mọ̀ bí ọkọ yín ṣe di ẹdun ara ilẹ̀. bí o bí má dalé mi rú o bó bó ṣe ń pa ọmọ mi lójú ọkọ mi. oúnjẹ yóò ṣe oúnjẹ tó lè jẹ ṣùgbọ́n lórífẹ̀ẹ́ ọ̀pẹ ló tó fẹ́ pa. èmi. wo ó ń tiẹ̀ májèlé wà ní oúnjẹ tó gbélé fún. Ah, ah, ah. àṣẹ ló kọ́ ni pé tí ikú lè bá pani tòde ò lè pani. ẹni bá mọ àti dé olùnàwó ló máa mọ àti lọ ẹ̀wọ̀n ibi tẹ́ ẹ fi pamọ́ sí tó bá jẹ́ pé ẹ sọ sínú omi ni wàá lọ wọ inú omi wàá sún ìmùwọ̀ ibẹ̀ wàá lọ jáde.